èmi rán ọ sí wọn ìwọ ó sì wí fún wọn pé báyìí lé olúwa ọlọ́run wí àti àwọn bí wọn ó gbọ́ tàbí bí wọn ó kọ̀ nítorí ọlọ́tẹ̀ ilé ni wọ́n síbẹ̀ wọn ó mọ̀ pé wòlíì kan ti wà láàrin wọn àti ìwọ ọmọ ènìyàn má ṣe bẹ̀rù wọn bẹ́ẹ̀ ni kí o má ṣe bẹ̀rù ọ̀rọ̀ wọn bí ẹ̀gún ọ̀gàn àti òṣùṣú tilẹ̀ pẹ̀lú rẹ tí ìwọ sì gbé àárín àkekèé má ṣe bẹ̀rù ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni kí o má ṣe fòyà wíwò wọn bí wọ́n tilẹ̀ jẹ́ ọlọ́tẹ̀ ilé ìwọ ó sì sọ ọ̀rọ̀ mi fún wọn bí wọn ó gbọ́ tàbí bí wọn ó kọ̀ nítorí tí wọ́n jẹ́ ọlọ́tẹ̀ ṣùgbọ́n ìwọ ọmọ ènìyàn gbọ́ ohun tí mo sọ fún wọn ìwọ má sì jẹ́ ọlọ́tẹ̀ bíi ọlọ́tẹ̀ ilé nì ya ẹnu rẹ kí o sì jẹ́ ohun tí mo fi fún ọ nígbà tí mo wò sì kíyèsí a ọwọ́ kan sí mi sì kíyèsí ìka ìwé kan wà nínú rẹ̀ ó sì tẹ́ síwájú mi a sì kọ ọ́ nínú àti lóde a sì kọ ohùn réré ẹkún àti ọ̀fọ̀ àti ègbé